الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni láti ṣe àlàyé ṣókí lórí àwọn ìlànà Nábì Muhammad sallallahu alaihi wasallam tó yẹ ká lò ní ọjọ́ ọdún uh, gẹ́bí ọjọ́ ọdún ṣe súnmọ́ wa gẹ́bọ́ ló ṣe súnmọ́ wa àmìlọ́bà Allah subhanahu wa ta'ala kọ́kàwàkún náà tí a jọ ṣe alẹ́bà Muhammad sallallahu alaihi wasallam gẹ́bọ́ sí lálàáfíà látọ̀dọ̀ Anas bin Malik radiyallahu anhu ó ní òjíṣẹ́ Ọlọ́run ọba nígbà tó dé Madina ó ní qadimtu alaykum wa lakum yawman tal'abuna fihima fil jahiliya ó bá yín ní Madina ẹlọ́jọ́ méjì fi ń ṣeré ń bẹ́ẹ̀ tí yóò ní pé gbogbo ìjọ kọ̀ọ̀kan ní ìjọ ọdún tí wọn ọwà ni qad abdalakumullahu bihima khayran minhuma ọlọ́run ọba ti fi ọjọ́ méjì ní ìjà ọ̀rọ̀ ọjọ́ méjì tẹ́yìn ló tẹ́ẹ̀fí ń sọdún yàn ọ̀rọ̀ ni yawma nahar wa yawma al-fitr òun ni ọjọ́ ọdún àwọn ìlànà nígbà Muhammad sallallahu alaihi wasallam tó yẹ ká wá fi sọdún torí pé nínú hadith yìí a máa gbọ́ yé pé ọdún nínú Islam nǹkan tó lọ mú wá fún wa ni nǹkan tó lọ́wọ́ bá fi rán òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam kìí sí ọjọ́ tí èèyàn máa fi ń dáràn kìí sí ọjọ́ tí èèyàn máa fi ń ṣiṣẹ́ tàlú àwọn nǹkan àrọ́m so agbọ́dọ̀ mójútó àwọn nǹkan yìí gẹ́gẹ́ bí ọdún tó wá kọjú sí wa òun náà ni Eid al-Fitr ọdún ìtúnu àwẹ̀ kọlọ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọjọ kó ṣe nírọ̀rùn fún gbogbo wa náà lápapọ̀ láti péjú pésẹ̀ sí kọlọ́ọ̀bá kọjọ jáde kó jẹ́ ká ṣe pẹ̀lú ọdún yìí ó ní àwọn ìlànà nẹ́bì ní sókè tó yẹ kí a lò níbẹ̀ nínú rẹ̀ òun náà ni at-takbir kí yíò máa ṣe takbir kó máa ṣe Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahil hamd àbí pẹ̀lú àwọn sí yàgùnmí ta máa ṣe láti gbà tó bá ti inú àwọn ìlànà tẹ́ ká lónìí àwọn a máa ṣe bẹ́ẹ̀ títí tí ìmọ́mù fi tó fi dárọ̀ jọdún títí láti gbé yìí a tún máa ṣe ní ẹ̀yìn títí ìmọ́mù fi jáde wọ́n nílé ni àníbà Muhammad sallallahu alaihi wasallam máa ń ṣe tó bá dijọ́ ọdún ni yóò máa ṣe tẹ́gbẹ́rọ̀ títí tó fi dé èdè ni títí tí wọ́n fi tàbá látọ̀dà nígbà Muhammad sallallahu alaihi wasallam òun náà ni kíyàn wọ ìwẹ̀ ọdún bá ṣe máa ń wẹ̀ lọ jùmọ́ ilé yìí náà inú nǹkan tí ó lálàáfí alátọ̀dọ̀ Ali ibn Abi Talib tó sálàyé perfume àbíkọ́ wọ́sọ dáadáa àyàfi obìnrin nìkan náà perfume èyí tó yóò jáde pẹ̀lú àwọn ọkùnrin islam kọ̀ fóbìnrin àmọ́ ọkùnrin ọdá kó lo perfume a obìnrin náà ó lè wọ sọ tí ó dá sí ìsàlẹ̀ hijab ẹ̀ eléyìí ni kóbìnrin ó lo hijab àtúnrẹ́kọ̀ ikọ́ níbi hadithu ọmọ àfíyà ìpè àníbi pàṣẹ pé kákó àwọn obìnrin kákó wọn jáde níjọ ọdún tí dé rí àwọn ọlọ́mọge àwọn tí ń ṣe idol gan-an tí ṣe haid nǹkan ẹ̀jẹ̀ nǹkan oṣù so wọ́n jáde wọ́n sọ pé ọ̀kan náà àwọn ò ní jìlìbáàbù ó lè àníbi ní tí ò bá ní jìlìbáàbù kọ́ ẹni tó ní jìlìbáàbù náà mọ̀ ìyá rẹ̀ kọ́ ya ní jìlìbáàbù kó náà wọ́kùn tó túnmọ̀ sí pé aṣọ yé aṣọ ọ̀ràn yẹn ni ta obìnrin jáde pẹ̀lú ọ̀ṣọ́ ó tún á lò pẹ̀fúmù ìwọ̀ nílé ìwọ̀ ní Islam ṣe torí pé bígbà tó bẹ̀rin ń fọwọ́ rẹ̀ tara rẹ̀ fáwọn ọkùnrin tí ń sọ pé ẹwà rà ní gẹ́gẹ́ bí àwọn obìnrin tí wọ́n wọ̀kú ọ̀ ẹnìkan wọ́n ń wọ́n ń discuss ẹlẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀kú ọ̀ ọ̀kan náà àwọn oníranù wọ́n sọ pé à ṣe àwọn èèyàn wá ní rí tí wọ́n fẹ́ rà ní sọ̀fánàlá tó túnmọ̀ sí pé àwọn obìnrin tí wọ́n wọ̀kú wọ̀nyẹ wọ́n polówó ara nínú súnnà níbà Muhammad sallallahu alaihi wasallam òun náà ni aklu tamrat ká jẹ làbídùn àṣíwájú ká tó lọ sí ẹ̀yìn ààrin tó bá rí làbídùn kọ jẹ eléyìí nínú súnnà ni àwọ̀wà rí làbídùn kéèyàn jẹ nǹkan tí ó bá rí kéèyàn jẹun lọ ìjọ ẹ̀dẹ̀lẹ̀fẹ́dẹ̀ tó dáa ni bákan náà ká lọ kírun ẹ̀yìn ká lọ sí ẹ̀yìn dì ní máṣíyàn lẹ́ni tí ó rìn torí pé òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ní máa rìn lọ sí ẹ̀yìndì ni bákan náà tàbádé ẹ̀yìndì kákírùn kákírùn sọ̀látùlẹ̀ ẹ̀yìndì kátètè dé ẹ̀yìndì ilé ìníṣẹ́ sí àwọn sọ̀hábà gẹ́bà ti sàlàyé síwájú zakatul fitr láti yọ síwájú ká tó lọ káwá tètè wá yọ ẹ̀ orú ẹ̀yìndì náà nínú àwọn ìntàwọn onímọ̀ máa ń sọ láti lè kí torí pé àwọn tí wọ́n ń bọ̀ wá wọ́n fẹ́ yọ jàkátì fẹ́tẹ̀ tààmà sí jákà wọ́n fẹ́ yọ nílé a táìmù tí bá tí wá fún ayẹn àwó ti wá táìmù ara àwọn ní ti plan lérí pé ayọ jàkátì fẹ́tẹ̀ síwájú ká tó lọ sí ẹ̀yìn tàbá jẹ́ ẹ̀yìn àmà sí tẹ́kbúrà títí tí mọ́mú fi a tí mọ́mú bá jáde síwá a kírun ẹ̀yìn lẹ́yìn mọ́mú gẹ́gẹ́ bí Islam ṣe mú ìṣe Allahu Akbar méje níbi ráka alákọ̀ọ́kọ́ ìṣe Allahu Akbar márùn níbi ráka ẹlẹ́ẹ̀kejì kádẹ̀ṣ kí dáadáa ẹni tí ẹ̀yìn dìí bá bóyá ó dé ìdì nípò wá bá èrò àwọn tí kírun tán kó kírun pẹ̀lú àwọn tí ó bá rí eléyìí ó lálàáṣẹ́ alátọ́dọ̀ àwọn sọ̀hábà wa ìpé wọn ṣe bẹ́ẹ̀ àmọ́ ká mọ́ jọ pé èèyàn láwà agbára lé láti pẹ́ lọ sí ẹ̀yìn bákan náà tabakú ní ẹ̀yìn mọ̀kọ́ lafátọ̀ tọ̀rí ọ̀nà tá gbà lọ tọ́nà mi bá wà kagbọ́nà ní darí ilé nínú súnnà nígbà Muhammadin sallallahu alaihi wasallam tàbádẹ̀ fíhùn èdè náà àwa tí a ń fíhùn èdè àwa ni ọ̀rọ̀ yí bárí kárí pé a kí ní mọ̀sọ́lá láyé tí ó jẹ́ pápá tí è sínú mọ́sálásí àyàfi ọyójú àwọn obìnrin kí wọ́n jáde àti sọ ní ẹ̀ẹ̀kan gẹ̀bí sí lálàáfíà nínú hadithu sahih àti ìdírí àwọn kòyàt àwọn kòyàt àwọn tó jẹ́ àwọn kòyàt tó jẹ́ àwọn tí ń ṣe haidọ̀ káwọn yíò kún ó ta síbì kankan ó wà ní ibì kankan mọ́ lọ تقبل الله منا ومنكم صالح الأعمال ألفكم أجل تقول تقبل الله منا ومنكم ولو أقبلوا ويقبلوا وينو إلي àwọn sàhábà ọmọ ìkìrà wọn bákanáà nínú ọdún alìsàfihàn dùnú alìdù àwọn èèyàn nínú alìṣeré tó lẹ́tọ̀ọ́ ní inú ọdún àwọn ẹbí wa ká tún rò papọ̀ mọ́ wọn àwọn tó jìnnà nínú wọn ká pè wọ́n àwọn tó súnmọ́ àlèwà wọn lọ nítorí pé a tún da ẹbí papọ̀ abdẹ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala kọ́lọ̀bà kọjọ kó ṣe ní ìrọ̀rùn fún wa káàdẹ̀ jìnà sí gbogbo nǹkan bàjẹ́ èmi lọ tí mọ́mọ́ ní èmi ní club ní èmi ní àwọn eré tí ó dá ní èmi ní kama wá obìnrin káàkiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká jìnà sí bàjẹ́ kama dáyà jáwọn èèyàn kájínà sí jàǹjùbáńgá àbá ń dáná sọ àwọn kan àbá ń pariwo táwọn èèyàn ó fi tó fi mọ́ distop àwọn èèyàn kájínà sí gbogbo àwọn ìranù pátápátá kárí gbogbo táwọn ṣe ìtọ́lọ́wọ̀n ọba ọmọ yọnu sí mi torí pé ọdún Islam àtọ̀dọ̀ ọlọ́ọ̀bà ló ti wá bá ṣe fi bẹ̀rẹ̀ rẹ̀ kọ́dẹ̀ gbà ní jọsìn fún wa kó jí ká sọ́pọ̀lọpọ̀ rẹ̀ láyé kọlọ̀bà Allah subhanahu wa ta'ala gbogbo jọsìn táwá ṣe síwájú ọdún náà kọlọ̀bà kó gbà ní jọsìn fún wa ó kàwà kún ẹjọ́ sọ́pọ̀lọpọ̀ rẹ̀ láyé tí ó dẹ̀ tún fi wà jẹ́nà tó bá jẹ́ ìgbìnà al-qiyama akólẹ́kọ́lẹ́